jẹ́ kọ́mọdé kó wa o ẹ jẹ́ kọ́mọdé kó wa ẹ jẹ́ kọ́mọdé èkó wa. ẹ káàárọ̀ o. o. àjíbí. àdúpẹ́. ìyá ń kọ́. wọ́n wà o. bàbá ń kọ́. wọ́n wà o. ó dàbí ẹni pé inú gbogbo yín dùn láwùúrọ̀ yìí. inú wa dùn báà. èéṣe tínú yín fi dùn báyìí láàárọ̀ yìí. nítorí pé jésù fẹ́ràn wa ni inú mi dùn nítorí pé jésù ti kó gbogbo ẹ̀ṣẹ̀ mi lọ. bẹ́ẹ̀ jésù ti kú fún wa ká lè jẹ́ ọmọ tiẹ̀. bẹ́ẹ̀ jésù ń tọ́jú wa jésù ràn wá lọ́wọ́ láti tọ ọ̀nà rere. bẹ́ẹ̀ jésù a máa mú kínú wa dùn nígbà tí a bá ń gbọ́ràn sí i lẹ́nu ẹ kọ ìyókù orin yín o. ẹ tọ̀nà rere o ẹ tọ̀nà rere ẹ jẹ́ ká tọ̀nà rere o ẹ jẹ́ ká tọ̀nà rere ọ̀nà ìgbàgbọ́. ẹ̀yin ọmọ mi mo rò wípé ẹ jọ àwọn òbí yín. bẹ́ẹ̀ ni. bí a bá gba jésù gbọ́ ó yẹ ká jọ jésù ó dára bẹ́ẹ̀ àbí ò dára bẹ́ẹ̀. ó dára. ẹ màmá ẹ kọ orin ká jọ jésù fún wa ẹni tó ni làájọ. ẹni tó bí ni làájọ. ẹni tó bí ni làájọ. ẹni tó bí ni làájọ. ẹ jẹ́ ká jọ Jésù. ẹni tó bí ni làájọ. ẹ jẹ́ ká jọ Jésù. ẹni tó la jẹ. ẹni tó bí ni là á jọ. ẹni tó bí ni là á jọ. ẹni tó bí ni là á jọ. ẹni tó bí ni là á jọ. ìgbàgbọ́jọ Jésù. ẹni tó bí ni là á jọ. ìgbàgbọ́jọ Jésù. ẹni tó bí ni là á jọ. ìgbàgbọ́jọ Jésù. ẹni tó bí ni là á jọ. màmá a ó ti ṣètò Jésù èmi mọ̀ mo lè sọ fún àwọn mìíràn nípa Jésù bẹ́ẹ̀ ni a sì ní láti yé ṣe búburú. bẹ́ẹ̀ ni a sì lè sìn ní oríṣiríṣi ọ̀nà. ẹ̀yin ọmọ mi òótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan la ní láti ṣe tí a bá jẹ́ ti Jésù bí a bá jẹ́ tirẹ̀ gbogbo nǹkan tí a ní láti ṣe a ó máa ṣe é fún un ni. bí ẹ̀ ń pọnmi ni bí ẹ̀ ń gólùbọ́ ni bí ẹ sì ń tọ́jú àwọn àbúrò yín ni a ní láti máa ṣe gbogbo nǹkan wọ̀nyí fún Jésù jésù fẹ́ kí àwa ọmọ rẹ̀ kí a máa ran àwọn ẹlòmíràn lọ́wọ́ nígbàkúgbà tí a bá lè ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà nígbà tí a bá kú tí a bá dé ọ̀dọ̀ rẹ̀ lọ́hùn yóò kí wa wípé ẹ ṣeun ẹ̀yin ọmọ mi. ká tó dọ̀dọ̀ olùgbàlà. ká tó dọ̀dọ̀ olùgbàlà. ká tó dọ̀dọ̀ olùgbàlà. ká tó dọ̀dọ̀ olùgbàlà. iṣẹ́ ń bẹ fún wa. ká tó dọ̀dọ̀.